Jóòbù orí kẹsàn-án Jóòbù sì dáhùn ó sì wí pé èmi mọ̀ pé bẹ́ẹ̀ ni nítòótọ́ báwo ni ènìyàn yóò wá ti ṣe aláre níwájú Ọlọ́run bí ó bá ṣe pé yóò bá a jà òun kì yóò lè dá lóhùn ìkan nínú ẹgbẹ̀rún ọ̀ràn ọlọ́gbọ́n nínú àti alágbára ní ipa lí òun ta lí ó ṣagídí sí i tí ó sì gbè fún un rí ẹni tí ó ṣí òkè ní ìdí tí wọn kò sì mọ̀ tí ó taari wọn ṣubú ní ìbínú rẹ̀ tí ó mì ilẹ̀ ayé títí kúrò ní ipò rẹ̀ ọ̀wọ́n rẹ̀ sì mì tìtì tí ó pàṣẹ fún oòrùn tí òun kò sì là tí ó sì dí ìràwọ̀ mọ́ òun nìkan ṣoṣo lé ó na ojú ọ̀run lọ tí ó sì rìn lórí ìgbì òkun ẹni tí ó dá ìràwọ̀ arketúrù orioni àti pleiade àti yàrá púpọ̀ sí gúúsù ẹni tí ń ṣe ohun tí ó tóbi ju àwárí lọ àní ohun ìyanu láì ní iye kíyèsí òun kọjá lọ lé ẹ̀bá ọ̀dọ̀ mi èmi kò sì rí i ó sì kọjá síwájú bẹ́ẹ̀ li èmi kò sì rí ojú rẹ̀ kíyèsí ó jágbà lọ ta ni yóò fà á padà ta ni yóò bi pé kí ni ìwọ ń ṣe nì ọlọ́run kò ní fa ìbínú rẹ̀ sẹ́yìn àwọn onírànlọ́wọ́ ìgbéraga a sì tẹríba lábẹ́ rẹ̀ à ń bọ̀ torí èmi tí èmi ò fi dá a lóhùn tí èmi ò fi máa sa ọ̀rọ̀ àwáwí mi bá a ṣàwíyé bí ó tilẹ̀ ṣe pé mo ṣe olódodo èmi kò gbọ́dọ̀ dá a lóhùn ṣùgbọ́n èmi ò gbàdúrà ẹ̀bẹ̀ mi sọ́dọ̀ onídàájọ́ mi bí èmi bá sì ké pè é tí òun sì dá mi lóhùn èmi kì yóò sì gbàgbọ́ pé òun ti fetí sí ohùn mi nítorí pé ó fi ẹ̀fúùfù ńlá ṣẹ́ mi tútú ó sọ ọgbẹ́ mi di púpọ̀ láì nídìí òun kì yóò jẹ́ kí èmi kí ó fa ẹ̀mí mi ṣùgbọ́n ó fi ohun kíkorò kún un fún mi bí mo bá sọ ti agbára wò ó alágbára ni tàbí ní ti ìdájọ́ ta ni yóò dá àkókò fún mi láti rò ó bí mo tilẹ̀ dá ara mi láre ẹnu ara mi ni yóò dá mi lẹ́bi bí mo wí pé olódodo lé èmi yóò sì fi mí hàn ní ẹni òdì olóòótọ́ ni mo ṣe síbẹ̀ èmi kò kíyèsí ẹ̀mí mi ìwà mi lé èmi ìbá máa gàn ohun kan náà ni nítorí náà ni èmi ṣe sọ ọ́ òun á pa ẹni òtítọ́ àti ènìyàn búburú pẹ̀lú bí jàǹbá bá pani lójijì yóò rẹ́rìn ìdánwò aláìṣẹ̀ a fi ayé lé ọwọ́ ènìyàn búburú ó sì bo àwọn onídàájọ́ rẹ̀ lé ojú bí kò bá rí bẹ́ẹ̀ ǹjẹ́ ta ni ǹjẹ́ nísinsìnyí ọjọ́ mi yára ju oúnṣẹ́ lọ wọ́n fò lọ wọn kò rí wọ́n kọjá lọ bí ọkọ̀ Yésù ti ń súré lọ bí idì tí ó ń yára sí ohun ọdẹ bí èmi bá wí èmi ò gbàgbé arò ìbìnújẹ́ mi èmi ò fi ọkàn lélẹ̀ èmi ò sì rẹ ara mi lẹ́kún ẹ̀rù ìbìnújẹ́ mi gbogbo bà mí èmi mọ̀ pé ìwọ kì yóò mú mi bí aláìṣẹ̀ bí ó bá ṣe pé ènìyàn búburú lé èmi ǹjẹ́ kí lé èmi ń ṣe làálàá lásán sí bí mo tilẹ̀ fi omi òjò dídì wẹ ara mi tí mo fi omi aró wẹ ọwọ́ mi mọ́ síbẹ̀ ìwọ ò gbé mi bọ inú ihò ọ̀gọ̀dọ̀ aṣọ ara mi yóò sọ mí di ẹni ìríra nítorí òun kì í ṣe ènìyàn bí èmi tí èmi ò fi dá a lóhùn tí àwa ò fi pàdé ní ìdájọ́ bẹ́ẹ̀ ni kò sí alátúnṣe kan lágbede méjì wá tí ìbá fi ọwọ́ rẹ̀ lé àwa méjèèjì lára kí òun ṣáà mú ọ̀pá rẹ̀ kúrò lára mi kí ìbẹ̀rù rẹ̀ kí ó má sì ṣe dáyà fò mí nígbà náà ni èmi ìbá sọ̀rọ̀ èmi kì bá sì bẹ̀rù rẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ fún mi.